nǹkan tí adé irú ìta adífálà náà ọjọ́ yẹn ẹ mọ̀ pé owó tóun náà ṣe ibà ló fowó yẹn sí. wọ́n ní ibẹ̀ níṣẹ́ èmi náà ìbọn mo bẹ́ẹ̀ sá. àwọn asínwín ọmọ. ẹ tí rí sí. ní a máa ra switch mi. a máa ra switch mi. switch ẹ ti bọ. ẹ kàn lọ ra ṣé wọ́n ti fún ọ lówó ẹ̀fọn ló kàn lọ́ra àbọ̀ ẹ lè fowó yín rà tẹ bá dẹ̀ débi kẹsọ̀ yìí tẹ́ná. èló ni. ọ̀yà fún ọ ní two thousand kó sáré lọ time is going. two sí àláìfù pa àṣírí a tú lẹ́ni àìmọye babaláwo tẹ́ máa lọ pamọ́ lẹ́ni àti wòlíì àtàfà wọ́n ti gbá ìyá yín jìnnà bàbá yìí sí èrè gan o. Ah! àìmọye babaláwo náà máa lọ pamọ́ lélẹ̀ ní wàhálà máa ṣẹlẹ̀ àṣírí máa tú àṣírí máa tú lẹ́ni wàhálà máa so ẹ sí àláìfò pa olórí èsùn one èmi ẹkùn màá fojú yín kan màbó kí tó kú kẹ́ẹ̀tù pa mí màá fi mọ́ yín dánrin màá fojú yín gbolẹ̀ ta ló paná ta ló fẹ́ gbèpè tó paná. àbí bàbá yẹn ti máa débè fún màá fi gbogbo ojú yín gbolẹ̀ olórí èsùn one worldwide díẹ̀ lẹ́pẹ́ ni màá màá tẹ ojú ìyá yín mọ́lẹ̀ gbogbo sẹpẹsẹ tẹ́ ń ṣe gbogbo sàkámàjẹ òfò iná jó gbogbo ilé ni àìmọye babaláwo tó máa wá pamọ́ lérè ní pé ẹ eh, wo ti gbá mi wo ti dúpù mi ẹ sí àláìfù yìí pa gbogbo ìwọ tó bá mọ̀ pé ó wà ní YouTube lẹ́ẹ̀kan ẹ sí àláìfù yìí pa kí gbogbo àgbáyé wá wo àṣírí kí gbogbo àgbáyé wá wo àṣírí àwọn wòlíì àṣírí àwọn pásítọ̀ àṣírí àwọn babaláwo yín ẹ sí àláìfù yẹn pa ìwọ tó bá mọ̀ pé ó ń bọ̀ láti YouTube pàjọ lọ sí YouTube yẹn tó bá mọ̀ pé orí kan tó wà ní YouTube yẹn àṣírí tó wà ẹ sí àláìfù yẹn pa tí babaláwo bá ti pin dán lọ tí n bá rí pé ẹ ò send request tí bá rí pé ẹ ò send gift mo já yín dànù kọ́ lọ́ máa gbá yín dànù. ẹ sí yẹn pa kí ló wà ń bẹ̀. wọn mo rò pé fẹ́ gbé ẹ̀ẹ́dẹ́lẹ̀ fún wọn lọ. àìtú sọ̀rọ̀ gbàgbé. ti gbẹrẹ fún yẹn lẹ fún wọn. wíkẹ̀tà. ìyẹn náírà wà fún mi power bank. bank. Ah. tó yá wèrè. in fact wo. ọ ṣáàjì ẹ pa. ẹ wà sí látara pàtì jẹjẹ. kí ló fa tó ń fi paná. wọn ò dẹ́pọ̀ sí tẹ́lẹ̀. wọ́n máa fún mi lóúnjẹ kí n máa fọ ọpọlọ kan jẹun lọ kẹ wá wọ àṣírí ilé ayé nǹkan tó fi gba ayé láti jọ yìí. ìjọba kí ni kí n bọ. kí ló wà. méjèèjì. wọ́n mi ní rice èmi mi ti jẹun láàárọ̀ yìí. ẹ lọ́jọ́ breakfast. oúnjẹ gẹ̀ẹ́lẹ̀ wo ni ẹ búrẹ́dì gẹ̀ẹ́lẹ̀ kan báyìí náà gbé jáde. wọn mọ pé kì í jẹ búrẹ́dì. ṣé ìjọba gbọ́dọ̀ fún yín lélẹ̀. ẹ agbo àfẹ́lá ni ó rà sí. ọba mi ìmọ̀ ẹgbẹ́ ti padà sórí live ó dùn mí gan-an. ó ó rí àṣírí èkejì. wàhálà mi ò rí. a ah, ò lè rí àṣírí yẹn mọ́ lọ sí YouTube ah. ọba Solomoni àgbáyé one lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ kó lọ́wọ́ àṣírí àṣírí àṣírí. ẹ̀rọ ìdálẹ́ fi fún ẹ̀rọ fún mi kejì wo ọba. sáì lọ wo pa. máa fún mi kejì wo ń sìn. a ah, ò ọ̀yá mi ò ní post ẹ lọ sí youtube kó lọ wò ń bẹ tó bá lè lọ wò ní youtube tiẹ bá finally ah ẹ lọ wo àṣírí yẹn àṣírí tó bá lọ wo àṣírí yẹn babaláwo mi wà lọ́nà pamọ́ lélẹ̀ nìyí pé nǹkan tó fi gbá mi rè nǹkan tó fi dúpù mi rè wọ́n ti fi gbá àwọn olówó yẹn jìnnà Ọba ẹ post ẹ̀ sórí YouTube. Ẹ́ Eh, post ẹ̀ sórí YouTube. Lọ sí live ó mọ̀ pé ó póríṣiríṣi níbẹ̀ short wà níbẹ̀ live wà níbẹ̀ orí live yẹn ló máa tẹ̀. Lọ sí live last post. Ó yá play ẹ̀ kó wo idán tí bàbá yẹn pa ń bẹ̀. Bó ṣe nǹkan tó yọ jáde nínú ẹyin yẹn lọ́wọ́ mo ní kẹ́ lọ subscribe sí youtube mi ẹ rò pé bí amó ṣeré ni ẹ lọ subscribe sí youtube mi. ṣé ń gbé sí bá kámẹ́rà káwọn èèyàn rẹ̀ àbí kò ní. ṣé ń gbé sí bá kámẹ́rà káwọn èèyàn rẹ̀ àbí kò ní. máa gbé wọn wọn kọ lọ sí youtube tó bá lè lọ wọ sí youtube kó má rí wọn ò rí náà nìyẹn. ọba àgbáyé wọn ẹ lọ wo ní youtube àwọn apátápá àrà àṣírí gbogbo ìdí yín náà máa tú síta lẹ́nìí ikú pa gbogbo yín gbogbo yín ẹ lọ ronúkú àdá ẹ lọ sí YouTube ọba ọba Solomon àgbáyé one kẹ lọ subscribe síbẹ̀ kẹ lọ wá àṣírí tó wà ń bẹ̀. ṣé wọn ti tanná náà ni. a ní kẹ́ ṣí àláìfù ẹ ṣí àláìfù yìí mò ń gbé bàbá yẹn lókè níbí yìí nísìnyí ẹ ṣí àláìfù yẹn sẹ́ẹ̀ kí dúpẹ́ bàbá yẹn wá tí ẹ bá wọ one thousand bàbá yẹn ní wá síbí yìí ẹ ṣí àláìfù yẹn kẹ́dẹ̀ kẹ́dẹ̀ kẹ́dẹ̀ kẹ́dẹ̀ fíìlì kẹ́dẹ̀ fúlù kíní mi kẹ́ fúlù handu life goals mi kẹ́ lọ wo àwọn àṣírí àwọn wòlíì yìí àṣírí àwọn àfáà yín kẹ́ lọ wò wọ́n wọ́n ti gbá wọ́n ti dó ẹlòmíì nídòkúdò ṣé ó ń gbádùn ẹ bẹ́ẹ̀. gidi ọba gidi. àṣírí burúkú ni àṣírí ni bàbá yẹn tú jáde yẹn. mo máa ṣe àì sínú ààfin gan sìn sínú palace. àṣìbà ṣé wọn ò répo dà sí jẹnẹrétọ̀ ni àbí kò sépo ni wọ́n ṣe kí ni. ọbaṣà ṣe. àwọn àdúrà bàbá yẹn dà sí bàbá yẹn ti wà ní comment section. mo fẹ́ pọ̀ wọ́n tẹ̀ mi fẹ́ sọ pé kọ́ fọ́ọ̀lù. náà bí wọ́n ti wà comment section. Egologo Finland. tó bá ti ń débi tó bá ti sí ojú ẹ mo lé ẹ padà síbi tó ti ń bọ̀ nìyẹn o. bàbá bàbá ẹ ra three in one. mo débi ò sí ojú mo lé ẹ padà síbi tó ti ń bọ̀ nìyẹn o. tó bá débi tó bá ti sí ojú mo lé ẹ padà síbi tó ti ń bọ̀.

Come on, Jesse. Come. Allez. Oya oya, bàbá yẹn dáa. Three in one ni orúkọ bàbá yẹn. Ó send request sí bí náà. Tàbí tó bá ti send request kó jẹ́ ká gbọ́. Kí ni wàá gbé lẹ́wà? Kíláàdì, ọlọ́run ọ̀fẹ́ jẹ́ tí ni wàá gbọ́n náà. Màá kò yẹ kán pẹ́ débi báyìí náà nígbà tó bá ti sọ wọn ká máa bọ̀ ní tiktok kò yẹ kán pẹ́ báyìí náà. òun la pẹ́ sẹ́pẹ̀ o. bàbá kí ló ṣẹlẹ̀ láàrin rí bẹ́ẹ̀. tíkì ìwà dàbí. ìwọ tó bá wà níbi tí o bá sí ojú máa bu èpè lu ẹni o mi ò ráyè rárá dáa o. kí ló ní ìgbàgbé kí èèyàn ṣe jù. ẹ kì í ṣe jù. ta ló ń fi wá ránṣọ nà àwọn ẹ̀dẹ̀ máa cooperate tó bá ti gbé wá sókè máa respect ara yín nà. ọba o. ẹ ká sùn sáà o. Finland bàbá. ẹ ṣe àná. ṣẹ́ni o àwọn ni top two yìí. Dá àwọn èèyàn dènà. Yes. ọba àgbáwo mo wà ń bí o ó yá àbá mi mo wà ń bí o ọba mo wà ń bí o ó yá ẹrù sì wà lẹ ẹrù wà lẹ ẹrù wà ẹrù wà lẹ. Mute yourself. Mute yourself. Jẹ́ ń gbọ́ mi. Jẹ́ ń gbọ́ mi. Ọba mo ń gbọ́ yín ẹ̀yin lẹgbẹ́ kò wọlé ẹ padà jáde kó padà wọlé abẹ́lu ní ìwò yín bẹ́ẹ̀. abẹ́lu ní ìwò yín bẹ́ẹ̀. mo ta mp ní mp. ẹ ẹ ló káyín kọ́. hello. ẹ kọ́ ti sọ̀rọ̀ kó lẹ́ pè. ẹ sẹ́kù yẹn ti kó báyìí. ẹ ti kó. à ń gbọ́ báyìí. o ti dá báyìí ẹrù sì wà ńlẹ̀ o ọba ọba jáde léyìí ìdálò náà bẹ́ẹ̀ mi ò ní pápú yín léyìí ọba. so nínú nínú dẹ́yìn tó sì wà ńlẹ̀ yẹn ẹ jẹ́ tuta ẹ jẹ́ mú kan wá nínú dẹ́yìn yẹn tó sì wà ńlẹ̀ yẹn sáré mú kan wá ó yá ẹ ṣe mo dúpẹ́ mi thank you ọba ẹ̀yin túre o ẹ̀yin túre táfi máa ń gbowó lọ́wọ́ ẹ̀yin tí ẹ ní sòrò àbẹ́ ní tìyẹ́ ti rí mo yẹ yí ẹ̀rí pé kò síbi kankan ẹ̀rí bá ń. lẹ́rẹ́ yìí yìí nìsín ẹ̀yin tẹ́ máa ń tẹ́jú wọlé tẹ́ bá kó sọ́wọ́ babaláwo èké tàbí pásítọ̀ èké tàbí àfa èké kan á ní kọ́ ẹ̀ka ẹ̀ lọ́rẹ́ yín òróró mọ́ jìyẹ wá ó lè ní kẹ́ra orí epo orí ẹyẹ orí kíní kan kó sọ gbogbo àwọn àdásà mọ́ bẹ̀tún tó fi gbowó lọ́wọ́ yín rèé tó fi parí iṣẹ́ yín practical ni ohun tẹ́ ń wò yìí is a practical ẹni tó bá lè ṣe practical tó lè tó lè ṣe nǹkan tó lè fọ́ọ̀mù ṣe nǹkan under practical òun ló lè ṣerú nǹkan yìí ṣẹ́tìrì so now ẹ̀yin ní sìn ká ní irú bọ̀bọ̀ yìí máa bọ̀ máa bọ̀ ń jẹ ọ̀rẹ́ mi irú bọ̀bọ̀ yìí ní sìn ká ní kóun ló wá tọ́dọ̀ mi kó fẹ́ wá ṣiṣẹ́ mo wá sọ fún wípé ìṣòro tó o bá wà yìí ẹ̀ á bọ̀ bẹ̀ àwọn ayé lọ́wọ́ ẹ̀ ni lọ rẹ yín wá tó bá ti wá rẹ yín wá màá wá ní kó fi ra gbogbo ara kó fi ra ojú kó fi ra imú kó fi ra gbogbo ara dé sálẹ̀ màá ní gbogbo ìṣòro ayé rẹ ẹ̀yìn yóò bọ̀ kó tó bá sì ti kó tó bá jẹ́ pé kó àmọ̀ tí ò bá kó àmọ̀ tá bá ti kó tá bá ti bá ṣòro ayé rẹ nínú bí àjẹpọ̀ ti kó nu tí ò bá ti bá nínú àjẹpọ̀ kò kó nu iṣẹ́ awo ni o iṣẹ́ babaláwo nìyẹn o iṣẹ́ àfáànù iṣẹ́ pásítọ̀ náà pásítọ̀ èké àfáàké now ẹ ti rẹyìn ọ̀hún báyìí ṣe ti rí ẹ ti rí báyìí so mo fẹ́ fọ báyìí o ẹ máa wo mo fẹ́ fọ o ẹ máa wo o ṣe ti rí báyìí abẹfẹlẹ bíléèdì ọba bíléèdì ló wà ní eléyìí o màgbàdá ni ẹ ẹ ti rí. blade odindi bíléèdì tí wọ́n gé tí wọ́n tí tí odindi odindi bíléèdì ọba ẹ ti rí. kéèyàn tó lè dọ́gbọ́n kí bíléèdì tó wọnú no be small job na practical work. ẹ gbé kúrò. ó Instagram má lọ. ẹ ti di báwọn ọba. ari. ó ṣe rí nìyẹn o. oya kí ni next kí ni next one tẹ́tí fẹ́ ṣe. ó dáa eléyìí mo ti ní mi nílò lónìí àmọ́ ẹ jẹ́ kí n lò ó torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa ń sẹ́ríkì nìyí mo fi ìjọ tí ó kù èmi nìkan nínú sàárè mo fi búra ní ìwó ròdù ní ìwó ròdù nìbàdàn ní gbági nígbà yẹn sawmill wà ń bẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí ti lọ bí twenty years ẹ ó ti lọ bí fifteen fifteen to twelve years mo wà lórí ìjókòó ni wọ́n fẹ́ fi gbá ọ̀rẹ́ mi à ń pè bọ̀bọ́ yẹn ní Saheed Saheed ìgboro ni nìbàdàn mo wà lórí ìjókòó ọdún náà ni mo gba kínní lọ́wọ́ babaláwo yẹn tí mo sì sí ẹ̀ mo fi kú mo fi gbogbo ohun tí mo ní láyé mi inú iléeṣẹ́ mi mo wà yìí mo fi búra fún gbogbo platform pátá ọjọ́ ẹ̀ ni mo gbà á ọba ṣé ẹ ti ọ̀rẹ́ sáàbì bí mo ṣe ṣiṣẹ́ bíléèdì yẹn tó fi wọnú ẹyin kò ní ìdí pé mo explain àbí. yes. bí mo ṣe ṣe tàkọ́kọ́ yẹn náà mo ṣe ṣe. okay go on. yes. eléyìí láì nísìnyí. ẹni bá fẹ́ mọ àṣírí kó lọ sí youtube. ẹni bá fẹ́ wà ẹ bá ẹ wà ẹ lọ sí youtube bọ́sí kọ́kọ́ wá sí youtube tẹ́lẹ̀ ìwọ ló wá fẹ́ mọ àṣírí mọ́ ṣe ṣe tàkọ́kọ́ lọ sí YouTube kó lọ wò ń bẹ̀ ẹ má sọ̀rọ̀ yín lọ. ọba sẹ́ẹ̀rí báyẹn wọnú kínní yìí wọ́n ya bí mo ṣe gbà nìyẹn lọ́wọ́ ẹnìyẹn wọ́n ya àwọn nǹkan bíi ẹ̀sìn bíi Hindu bíi kínní India náà yà sínú ẹ̀ náà yà torí àmọ̀tẹ́kùn ilẹ̀ haúsá ni mí bí mo ṣe wà yìí àmọ̀tẹ́kùn ilẹ̀ haúsá ìbáwo sátúnyẹ̀gẹ́ máa rí bí mo ti wọ uniform so ẹ ti rí bọ́n ṣe ṣe nìyẹn so now ká ní èèyàn wá sọ́dọ̀ mi ní ìsìn mo fẹ́ bá yẹ nǹkan wò owó ní five hundred ngbà ìsinú ẹ̀ ìsinú bí ẹ máa wọ ọba o ṣe ti rí báyìí a pé gèdè lórí mi ò fẹ́ pé gèdè lórí gèdè yìí ò ṣiṣẹ́ mi ò fẹ́ pa bẹ́ẹ̀ tí máa fẹ́ pẹ̀gẹ̀dẹ̀ ni ògèdè wà máa pẹ̀gẹ̀dẹ̀ lóríṣiríṣi ìbẹ̀yìn ìyá ìbẹ̀yìn bàbá mo jí kini lónìí o bẹ́ẹ̀ ni mo rìn kini mo rìn kini kini wọ́jà yín náà ewúkẹ́ ìjẹ́wì náà ewúrì ká ìjẹ́wì rẹ̀ ọ̀wọ́ ní ti di ọ̀wọ́ ti jẹ́ lájẹmọ́ ọmọ kékeré ìdíje ọ̀wọ́ dáná yóò balẹ̀ yóò balẹ̀ labalábá fi ń gbọ́wọ́ jó ìbẹ̀yìn dáná òṣòro mọ̀gà nìyà yẹn tápá jórí àdìgúnjọ àdìgúnjọ olóòrò ọ̀gà làǹtà ẹjọ́ ohun ẹjọ́ jẹ ẹjọ́ ẹjọ́ ojú mi ṣe lónìí ẹ má jẹ ohun mi o torí pé àkọ́ṣe ní òun mọ ìbà gbọ́dọ̀ òun mọ mo ti ṣèbá gbogbo lé mo ti ṣèbá gbogbo ẹ̀yin tẹ̀ wà lórí pátá ẹjọ́ ojú mi ṣe o babaláwo má bínú o àbá èké má bínú o pásítọ̀ èké má bínú o jọ̀ọ́ má bínú o jọ̀ọ́ jọ̀ọ́ iṣẹ́ tèmi náà lèmi náà ṣe bí ń ṣe lálùjọ náà tèmi ni mò ń ṣe gẹ́gẹ́ bó bá ṣe ní à ọba ṣé kí n go on. now màá wá sí padà ibi tí mo sí yẹn ìṣẹ̀lẹ̀ tún ni mo ti sí padà. Síndu Kimbula Kambala Síndu. Oore o, òrùka oríṣiríṣi ló gbé wá. Àti bíléèdì bá ń bíléèdì tó dalẹ̀ yẹn. Òka oríṣiríṣi ẹtí lórúka. Òrùka ló gbé wá. Irú òrùka yìí nìsín tá a máa fẹ́ gbowó lọ́wọ́ èèyàn lè fi gba mílíọ̀n mílíọ̀n. Àtàwọn bíléèdì tó dà àti bíléèdì ló gbé wá òrùka àti bíléèdì. Ní five hundred tẹ́ẹ̀dì yẹn fi dà níyàn gbé wá. Péèkì ni béèkì ojú méjì òun ni kinní tó wà lọ́wọ́ mi yìí ní. ẹ má wọrí ẹ má máa ṣàlàyé ẹ ní YouTube ẹ má wọrí ẹ má ṣàlàyé gbogbo hmm. ẹ níbí. kágbàgbé ẹ síbẹ̀ ọba o. ó pọ̀. ẹ má fẹ́ máa ṣe tó wà ń bẹ̀ lọ sí YouTube ọba Solomon àgbáyé ọba solomon àgbáyé ọba o ọba ẹjẹ bó gift fún mi ẹjẹ bá mi bò bàbá ẹjẹ bó gift fún mi ẹ bá sọ fún àwọn fáǹsì yẹn ọba ẹni ká tẹ fún mi ká tẹ ẹ ẹni ká fọ ogórí tèmi náà wúkú lẹ́gbẹ̀ẹ́ mo wà ní láàbọ̀ ọba lónìí ẹ ẹ̀ta láyọ̀ bò mí ẹ fún mi ní fìlà ẹ fún mi ní káàbù ẹ ẹ tẹ mọ́ ní gan fún mi. wàá sórí rẹ̀ wọ́n yá ẹ thank you thank you ẹ ṣe ẹ ẹ dàbí yes thank you ẹ ṣe ah, thank you inú yẹn á dùn ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ah, kò rọrùn ah, ẹ mẹ́gbẹ́ ohun tí mò ń bẹ̀ yẹn àṣírí ńlá ni àwọn kò sún tí wọ́n fẹ́ mi gan ṣe torí èmi gangan ọmọ ògèdè ń gbé ni mi ọmọ agbógun gbòòrò lọ́dún òwú dídú òwú fífún ẹ̀ jara wọn ní abẹ́rẹ́ kan kọ̀ wọn aṣọ kọ̀ọ̀kan ikọ̀ wọn odò kò sún tá èdè ní pé torí pé àyàfi tó bá jẹ́ pé mo ti fi idán gbowó lọ́wọ́ èèyàn rí nìkan ló kù àmọ́ tí n bá ti fi idán gbowó lọ́wọ́ ènìyàn kò sún tẹ́nìkan kó fi mi sọ ló jẹ́ ń tẹpá mọ́ sí ọwọ́ mi tí mo ṣe ṣe fọ́nìṣọ́ tí mo dúró sí ẹ̀rí pé iléeṣẹ́ mi mú wáyé tí n bá fẹ́ gbowó tí mo fẹ́ ní olẹ́nu dẹ́ta tí mo póòsì idán olókùn yẹn àwọn èèyàn ti pè mí bẹ́ẹ̀ mò ń pariwo pé mi ń ṣe babaláwo mi tó bá fẹ́ fún mi lówó bùn mi lówó yìí mi wo oògùn wá sódò mi lóògùn àmọ́ idán bẹ́ẹ̀ àwọn oògùn tá a ní báyà bí irú àwọn nǹkan tá a kàn mọ́ lọ́dọ̀ àwọn òbí wa torí wòlíì nìyá mi mo tó aláwọn nǹkan kéèké tó pé ọ̀fẹ́ ní ọ̀fẹ́ irú mo ti fáwọn nǹkan ní nǹkan ọ̀fẹ́ lónìí ìní olóyin yẹn thank you God bless you God bless wa lónìí kẹ́ ẹ máa dábò mi ọba lónìí ẹ máa fún mi wòtòwòtò ọba lónìí ẹ máa dábò mi ẹ dábò mi ẹ dábò mi ẹ jórí tèmi náà wú. ẹ wọn ní gift dábò mi ọba ní kẹ́ dábò mi wòtòwòtò ọba ní kẹ́ ó wá ní kẹ́ ẹ̀ dábò mi wòtòwòtò kínú tèmi náà dùn kí n máa gbé mo wá sí láàbọ̀ ọba lónìí ẹ máa fọ́lọ̀ mi ẹ̀ dẹ̀ máa bá mi tẹ láìkì ẹ̀jọ̀ ń tún ọlọ́ ẹ fọ́lọ̀ mi ẹ̀ máa bá mi tẹ láìkì jẹ́ thank you for screenshot mo rẹ́ tó screenshot yẹn wá sórí ilé. ẹ bá ṣe ń dókè tí ẹ bá ṣe. ẹ jẹ́ pé ẹ jẹ́ pé táwọn òun wá dé bẹ́ẹ̀ ohun tó bá ń sọ àwọn èèyàn understand ni àwọn èèyàn understand ọba fẹ́ gbà wá lọ́wọ́ àwọn amúnisìn àwọn amúnisìn ara wa táwọn múra wá sìn lọ́ba fẹ́ gbà wá lọ́wọ́ wọn. ọba àgbáyé gbàgbà ọba ní kẹ́ ẹ mú ìkọ́tọ́ àwọn ọmọ tó o bá dára ẹ lójú wàá rí nǹkan tó wà ní oko tó o bá dára ẹ lójú tó wáá gbé kọ̀ǹpáàm babaláwo ni ẹ kọ̀ǹpáàm àfà ni ẹ kọ̀ǹpáàm oníṣègùn ni ẹ kọ̀ǹpáàm pásítọ̀ ni ẹ wàá rí nǹkan tó wà ní oko bá mú jáde yẹn four one nine ló pọ̀ jù irọ́ ni ìdán practical work practical work ẹ máa think about it bẹ́ẹ̀ ṣe lè ṣe mọ̀dàrú tẹ́ẹ̀ fi máa rú yàn jẹ ohun yẹn is a practical work ṣẹ́gun samu. nígbà mo ṣe bínú tá yes àfi bó gbé mi o inú mi dẹ́dùn wípé láàrin three days ọlọ́run gbàdúrà mi torí ọlọ́run mọ̀ pé mo fẹ́ ran ọmọ nàìjíríà lọ́wọ́ ni. láàrin three days tí mo ṣe fídíò mi méjèèjì yẹn tó dẹ̀ lọ viral ọlọ́run dẹ̀ gbé mi pàdé ọba lónìí pé sẹ́ẹ̀ òní náà ni màá dé láìfọ̀ ọba ó dá àṣìfà ó wọn fẹ́ bèrè question lọ́wọ́ yín wọ́n fẹ́ bèrè question lọ́wọ́ yín ẹlẹ́kàn bèrè question lọ́wọ́ yín. Eh, because you <laughs> ló fún yín confidence tẹ̀mí sọ pé kí ló fún confidence tẹ̀mí sọ pé ẹ̀dá ṣe point. yẹn ìgbẹ̀rẹ̀ ṣe kí ló fún confidence. good at fine ṣẹ́rí personally. ṣé ṣàṣẹ. mo ń gbọ́ yín. ẹ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. no no no mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. ṣé ló ṣàdílé ni àbí. Eh, ọlọ́run jò ọlọ́run jò dáa fún bàbá mi eh, question tẹ béèrè yẹn question tó dáa ni mi sọ lóòṣà target mi mi sọ lóòṣà mi dẹ̀ lóòṣà sílé ìyá mi wòlíì àwọn kérúbù nìyá mi àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìdílé jagunjagun mo ti jáde ọmọ Ògèdèngbé ni mí nílùú Iléṣà Ògèdèngbé agbógungbòrò àti pọnpọn lójú ogun tó ń yé yín. Hmm. ó ti yé mi ó yé mi ó yé mi. mi ò ní òsàbẹ nígbà tá a wà lábúlé sẹ́ńgbọ́mísà nígbà tá a wà lábúlé sẹ́mọ̀ àwọn ọmọ tó bá jẹ́ ọmọ líle àwọn làwọn àwọn bíbù yẹn máa ń ránṣẹ́ àwa la máa ń dagbo la máa ń tẹ̀lé eégún la máa ń gbégún la máa ń la máa ń ṣe àwọn idán lẹ́yìn eégún ẹ hmm, ẹ òun náà ni mò ń béèrè nítorí mo yẹ béèrè pé yes yes yes ego yes i come yes i come from those kind of family yes bí ká tẹ̀lé egun bí ká fi egun so ẹ̀rù ò bà mí mo jọ́ ọmọ tó lé nígbà yẹn tó gbogbo àwọn àṣírí dá yẹn gbogbo àwọn bàbá yẹn máa ń fi hàn wá. chidi ti pẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó ti pẹ́ kí àwọn babaláwo èké pásítọ̀ èké nǹkan kan ti máa ń yàn àwọn èèyàn jẹ no be today you don tey ẹ wo bí tóbi gbẹ́sà pàdé yìí mi sọ màá ná but you don tey mo láìkó kọrin mo láìkó kọrin mo láìkó kọrin more than thirty to forty years ago gbogbo tí mo ń ṣe lónìí yẹn ó ti wà ní kọ́kọ́ mi. ṣé mẹ́ta lọ́kàn ni ni ṣé mẹ́ta lọ́kàn ni ni. à èmi mo ṣe wà yìí àwọn tó mọ̀ mí mọ̀ mí o èèyàn ọba ni mí o mẹ́ta lọ́kàn lèmi gan o kò mo ṣe wà yìí mo gbẹ́kẹ̀lé pé ẹnìkan bẹ lókè tí ń jọ́ lọ́wọ́n ọba ohun tí mo mọ̀ nìyẹn. so bó àwọn mùsùlùmí ṣe nǹkan nílùú tí mo wà yìí gbajúmọ̀ ni mí láàrin àwọn mùsùlùmí báwọn kírísítẹ́nì ṣe nǹkan gbajúmọ̀ ni mí mò ń lọ chọ́ọ̀chì bí irun bá sì dé gan-an sàlámà lẹ́kùn ní àjọ ń kí lọ ni so irú àwọn irú àwọn tí wọ́n á ti fi irú nǹkan báyìí tó ti fi gbá yẹn kí ni kí ni nǹkan tí ẹ lè sọ irú àwọn tó ti fi irú nǹkan báyìí tó ti fi gbá yẹn kí ni nǹkan tí ẹ lè sọ advice rẹ lè fún wọn ẹ̀kọ́ tó bá fún wọn. Ah, advice tí mo advice tí mo lè fún wọn náà ni wípé kí wọ́n try láti stop ìwà àbàjẹ́ sẹ́rí mi ìsọgbó sí nílẹ̀ Yorùbá oògùn wà bẹ̀ẹ̀ ṣe rí idán pípa anything tó bá ti jọmọ́ pé ká padán èmi gan ń wá ṣe rí nǹkan mí nínú àwọn nǹkan yẹn mo wá ní o pé torí mo jọmọ kan pé mo láìkì kéèyàn máa kí mo láìkì pé ah, idán so mo ti wá idán yẹn gbogbo bí tí n bá ti wá ń dé tó bá ti pa fún mi tí n bá mo dọ́dọ̀ mo bá ti pa fún mi mo máa wá mo máa discover pé irọ́ ló pa so bó ṣe pa yẹn èmi náà máa lọ practice ẹ̀ lé màá wá wọ́ọ̀kì màá wò pé olóṣèlú fẹ́ gbowó mi jẹun nìyẹn o. Hmm so bẹ́ẹ̀ oògùn wípé bóyá pé inú ń yàn ẹ kẹ́niyẹn kó rí ṣe àwúre kí nkankan bí àwọn ẹ̀mọ̀ nọ́mà gbogbo yẹn wà àwọn tùràrí àjò nkankan gbogbo yẹn mi jiyàn mi ni kò sí bọ̀dí pé idán pé ẹnìkan lè fọwọ́ gbà nkankan kí nkankan ó yọ tàbí ẹnìkan ó lè fọwọ́ ó lè ṣe nkankan bíkíní mo máa ń ṣe dájọ́ pé mo lè bu yẹ̀pẹ̀ kí n sọ́ di súwìtì ìdá sì ń bọ̀ ẹ̀jẹ̀ kọ́ bó gbé mi wá náà ẹ̀rù ń wà ńlẹ̀ bàbá kábíyèsí ọba ọmọ rẹ idá ń bẹ idá kẹtù ń bẹ lọ́wọ́ mi. ẹni sùúrù ṣẹ́gun samuel ẹ ti mute ẹ ti mute ẹ ti mute ẹ káàbọ̀ ṣẹ́gun samuel. kábíyèsí bàbá kábíyèsí bàbá. Eh, kí lẹ fẹ́ béèrè lọ́wọ́ bàbá yìí kí lẹ ah, fẹ́ kí lẹ hmm. rí sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kí lẹ rí. ọba àgbáyé ọba àgbáyé ọba àgbáyé mo kí yín mo respect yín ṣẹlẹ ń tẹ gbé wá yẹn kọnfàmù ni o hundred percent kọnfàmù ni nǹkan tí wọ́n ṣe wọ́n ti fi gbá èèyàn tó súnmọ́ mi èmi ni mo yọ ẹni yẹn ṣé ń gbọ́ mi ọba àgbáyé màá bẹ́yìn lẹ́bẹ̀ kan ẹ jọ ṣé ìbínú sà ẹ jẹ́ ká mú òkùnkùn kò ní kí mo gbọ́ mi sà ẹ jẹ́ ká mú òkùnkùn kò ní èmi tí mo bá ń sọ wòlíì ni mi ìránṣẹ́ lọ ni mi o ṣùgbọ́n ibẹ̀ kọ́ là ń lọ ẹ jẹ́ ká yọ òkùnkùn kó nù mọ́lẹ̀ ẹ jẹ́ ká yọ èpò kó nù àlìkámà a lot of things wọ́n ti fi kíní ìbá ayé jẹ́ bàbá lórúkọ Jésù agbọ́rọ̀ kò ní fi sílẹ̀ ìmọ́lẹ̀ tá à ń tán yìí ẹ yóò tọ̀gbìn ológun ẹ̀yìn ṣe lásán tábà wá rí ẹnikẹ́ni tó fi bí ọba Sólómọ́nù ọba Sólómọ́nù ọba tó pè kò ní fi sílẹ̀ o bàbá mo kí yín inú mi dùn fún ìgbà tí mo rí yín inú mi dùn gan mi lè purọ́. Eh, torí àmọ́ èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe fún ok èèyàn kan sọ pé òun máa yọ eyín ọ̀ka lára èèyàn ọgbà ẹni ẹmu rẹ mo ní lọ́lọ́pa mo ní sàkámà jẹ ni ọba Solomon àìmọye ìjà tí mo ti jà lórí kíní ṣùgbọ́n mo wá ń dákẹ́ màmá òun gbọ́ mi pé bí wọ́n bá gba yín dé kò sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀ àbámọ́dá ni kí mo ti ẹ má bínú o kí mo ti pè àbámọ́dá ni ṣùgbọ́n ọba Solomon ẹ tẹ̀síwájú mo láì kí n kọ́tẹ́ ṣe ọ́nìmídùgbò mo support hundred percent baba ibà kábíyèsí ọba solomon ìjà gbogbo nàìjíríà worldwide ibà. ọba àgbáyé bámbàm. àwísẹ ògbóni kílẹ̀ yín sọ sọ́rọ̀ tó wà lẹ́yìn. ẹ àkọ́kọ́ náà bàbá yìí ó yà mí lẹ́nu pé ọmọ ìlú mi ni wọ́n ṣá mo wà surprise ọmọ adédára ọmọ adédára lèmi léṣà arúnra lọ́jọ́ ọba ìpéǹdó ni ọbí mi sí ọ̀bẹ ní. wàá sórí rẹ̀ ní adá fọ́ ayé rẹ̀ ra bàjẹ́ lukuluku la gbọ́mọ rẹ lọ ọgbàràdé kù ìlẹ́rìí àmì ọ̀kadì ọmọ ẹrú ọwọ́ gbogbo kú ìjẹ̀tọ́ ọmọ àgbàlagbà wọ́n ní ìjẹ̀tọ́ ìdílé wọn ní ìjọba ẹrú ọwọ́ ti múná roko ni bẹ̀tẹ̀ àná. sẹ́rí ó tí bàbá yìí sọ ọ̀rọ̀ gidi ni ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ ni àbámọ́dá ète pọ̀ ètè nì ètè nì. àwísẹ ah, padà send request jọ àwísẹ send request back. mọ́mí ẹ̀ láyọ̀ remove yourself ẹ ti jẹ́ kọ́nà ṣe mistake ìyá àwísẹ. bàbá aṣojú ẹ bàbá aṣojú bẹ́ẹ̀ ni ẹ tàn káyé ẹgbẹ́ mi kábò ọlọ́ọ̀rá èmi lọ wà ẹ tẹ̀lé ẹ̀yin náà screenshot yẹn three one lẹ́nu ìjà ẹ pè mí dárí bẹ́ẹ̀ àti ìdá fún yín. wọ́n ń pọ́n ní mú five hundred thousand one million ẹ máa ti sanwó mága o. ẹ sẹ́ẹ̀dì gift sí bàbá yìí ẹ̀yẹ ènìyàn ẹ̀ kí promote kan gidi ẹ sẹ́ẹ̀dì gift sí bàbá yìí ó já ayé tó ní. ẹ bá sẹ́ẹ̀dì gift fún ẹ bá sẹ́ẹ̀dì gift. thank you so much ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ ṣé. bàbá mi tó mi gbọ́ mo fi gbọ́ yín ìyá mi. ok ọkùnrin ni mímí sóbìnrin o èsè ìyá ọkùnrin mèrè o. wọn bàbá mi mo fi gbọ́ yín o. ṣe rí àwọn èèyàn wọn tún mọ̀ yàtọ̀ láàrin àbámọ̀dá àti ète tẹ bá gbé àbámọ̀dá àbámọ̀dá bá lọ bẹ́ẹ̀ ni pé kéèyàn kọ́ máa di nǹkan ó ló jẹ́ tó nìkan ṣẹ́rí jẹ́ yẹn ọ̀nà méjì oríṣi méjì gan tú ni bíléèdì yẹn bó ṣe débẹ̀ èmi á ṣàlàyé fún yín then bọ́tún ṣe máa ń gbà á lómo mi bíléèdì yẹn wọ́n ẹni yẹn fi sùúrù ó fi sùúrù ó fi ń rẹ̀ yẹn àgé àgé àgé àwọnú ẹ̀ wọ́n á wá fi super glue trace yẹn ẹni yẹn wà careful ẹlẹ́ẹ̀kejì wọ́n lè bá ẹ̀jẹ̀ nínú ẹyin yẹn ẹ̀jẹ̀ wọ́n á bá ẹ̀jẹ̀ níbẹ̀. ìkájú ìyá mi ìkájú kúnlẹ̀ ìkájú kúnlẹ̀ àwọn tó wà ní eléyìí ń bá dì gan. ẹ ṣe èkejì wọn á fi ẹsẹ ilé tó wà nílẹ̀ ẹsẹ ilé tó wà nílẹ̀ ká gbọ́ ẹsẹ ilé tó wà nílẹ̀. kí n ṣe àbí ṣé kí n ṣe yẹn ọba ó yà náà. Aládé kan dọ́ngù. fáyín náà yìí nìyẹn gbé wọn lọ fà ẹ yé sẹ́ǹdì rose ẹ sẹ́ǹdì ọwá gift. double tap ẹ bá double tap. sẹ́rí tó máa ń sọ pé èyí tó ṣọ́ jù láyé tó ṣọ́ jù eléyìí ni torí eléyìí tẹ́ ń wò yìí ẹ lè mójú àmì lára rẹ̀ ó ṣú ọ̀pá tẹ́tìrí báwọn ó ṣú ọ̀pá eléyìí ẹ jẹ́ kí n fọ́ kẹrì sẹ́rí eléyìí ọba màá demonstrate màá dẹmọ báwọn babaláwo yẹn ṣe máa ń ṣe ẹ jẹ́ kí n dẹmọ díẹ̀ lórí kí n hàtì fi <laughs> ẹ jẹ́ n fọyín àti iyọ̀ tí kò lè dùn kò lè ta síẹ́síẹ́. ọgbà ti pàdé ọgbà. mo di kini lónìí o mo rìn kini bẹ́ẹ̀ ni mo rìn kìnnìkìnnì wọjà iná ewu kan kì í jẹ́ wú bẹ́ẹ̀ ni iná ewìrì kan kì í jẹ́ wìrì ọ̀wọ̀ ní tigi ọ̀wọ̀ ọ̀wọ̀ ní tigi alágẹmọ ọ̀ṣáṣá orí ọ̀ṣáṣá ojú ọ̀run òní lè gbẹ́bọ bẹ́ẹ̀ làwùjọ òní lè gbéra ọ̀ṣáṣá ojú ọ̀ṣáṣá ojú ọ̀run lè gbẹ́bọ bẹ́ẹ̀ làwùjọ òní lè gbéra ọ̀ṣáṣá orí ọ̀ṣáṣá ojú ọ̀run lè gbẹ́bọ bẹ́ẹ̀ làwùjọ òní lè gbéra omi báyìí ní poro náà òdòdó ọ̀gẹlẹ̀ ìwọ ẹ̀yìn yìí gbogbo tó wà nínú rẹ pátá mo fẹ́ tó mu tí n bá wá jọ ọmú táwọn mo tún wá bá pàṣẹ nǹkan míì sínú ìwọ ẹ̀yìn yìí. ẹ̀yin ọmọ mi ẹ máa ṣe jóòmù jóòmù bàbá wo jóòmù jóòmù ó yẹ máa ṣe jóòmù bàbá wo. jóòmù bàbá wo jóòmù jóòmù bàbá wo jóòmù jóòmù bàbá wo jóòmù jóòmù bàbá wo. jóòmù bàbá wo yóò mú yóò mú bàbá o yóò mú yóò mú bàbá o yóò mú yóò mú bàbá o yóò ti jó mu tá àyípadà wá padà ègbé ẹgbẹ́ wa ègbé ibikíbi tó bá wà kó sáré tètè kó máa jẹ mi ègbé o ègbé ni mo pè ègbé ni mo pè ègbé ni mo pè igbe tí ń gbére bára wájú igbe tí ń gbére obérò ẹ̀yìn wá bá mi gbére wá o ohun tó wà nínú ẹ̀yìn yìí mo ti jó mu mo wá fẹ́ pa ohun tó wà nínú rẹ̀ dà mo fẹ́ yí kádàrà rẹ̀ padà ẹ̀yìn yìí mo fẹ́ yí nǹkan mi padà sínú rẹ̀ mo fẹ́ yí nǹkan mi ò padà sínú ẹ̀yìn yìí irú kí ni mo lè pè sínú ẹ̀yìn yìí o ó dà ìwẹ̀yìn yìí mo fẹ́ kí inú rẹ̀ mo fẹ́ kó dúdú bíríkítí kó dídú bìrìkìtì kó dídú bìrìkìtì bìrìkìtì bìrìkìtì kó dídú jẹ̀yìn ìkòkò lọ ẹni àwítẹ ọba ẹni àwítẹ ẹni àwítẹ àwíṣẹ àwíṣẹ àwíṣẹ àfọgbọn èyí tí ọba wù yẹn kí ẹ àrò rọ mọ ẹ ẹyin ò sọ òkè ẹgbẹ ẹgbà ipa ipa ẹ yí padà ẹ yí padà tó ti débẹ̀ ọba ọba o wọ́n ń gbádùn yín. ẹ dákun ẹ̀yin yìí ó ní gbígbólóhùn yín ni ó ní kẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀mẹ́ta kẹ́ ẹ ní yípadà. yípadà yípadà yípadà bá fọmọ lójú ayé ran ọ̀yẹ̀là. ó ti yípadà ọba ti pàṣẹ ẹ máa wo ẹ̀yin lé. ẹ máa wò ó ẹni bó lè dídú birikiti. ẹni bó lè dídú birikiti. oògùn abẹnú gbọ̀ngàn ọba ohun tó wà ní èyí tí n bá fún yín tẹ́ gbé mu ọba ẹ mọ̀ disappear lọ sí Amẹ́ríkà lọ sí London ẹ ní wọ́n plé mọ́. Hmm ọba ẹ̀ ní pè mọ́ tí ẹ bá wá tí n bá ṣiṣẹ́ lẹ́yìn fún yín ohun táwọn ayé gbé wá yìí tẹ ẹ bá mú ọba ẹ ní wọ plane lọ sẹ́ni wẹ̀ mọ́ ẹ mọ disapia lọ gbòbi tẹ ẹ bá lọ ni. Hmm. ẹ da gift bàbá yìí ẹ da gift bó. ogun pọ̀ ogun pọ̀. ẹ da gift bó bí ẹ da gift bó bí ẹ da gift mo ní question kan fún yín bàbá. mo ní question kan fún yín. ẹ wà fún mi ẹ máa gbé mi fo bàbá mo ní question fún yín. ẹ gbé mi fo ẹ gbé mi fo. mo ní béèrè fún yín mo ní béèrè fún yín. ẹ gbé mi fo ẹ gbé mi fo. bàbá wọn fẹ́ kọfáàmù ni. wọ́n fẹ́ bèrè wọ́n fẹ́ bèrè question lọ́wọ́ yín wọ́n fẹ́ bèrè question lọ́wọ́ yín. yes sir. iṣẹ́ ẹlẹ́yin tẹ́ ṣe last yìí bẹ́ẹ̀ni kọ́sítọ́mà yín àbí client yín ló máa mú ẹyin yẹn wá fún yín àbẹ́yìn rẹ̀ máa mú ẹyin yẹn wá first question nìyẹn ìyẹn ẹsẹ rí èmi fi pidán ni ìyẹn ẹsẹ rí tó bá jẹ́ pé àwọn máa wo ni sẹrí bákan méjì náà ṣe máa ń ṣe é wọ́n lè ní kí kọsítọmù ó mú ẹyin yẹn wá tó bá mú wá wọ́n á lo ọpọlọ fún ẹni sùúrù sà ẹni sùúrù sà ẹ wọ́n á lo ọpọlọ fún wọ́n á pààrọ̀ ẹyin yẹn mọ́ lọ́wọ́ nígbà tó bá mú wá kò ní í mọ̀ babaláwo lẹbi ń ṣeré àfẹ ìkẹlẹbi ń ṣeré páàkì tó lè fi kọ́sọ́mà máa mú ẹyin ẹ̀ dání àkọ́kọ́ ni fúyà bí kò fúyà. fẹ́rẹ́lẹ̀ kejì ó lè mọ́ mú wá kán gbowó lọ́wọ́ rẹ̀ kán náà máa bá a ṣiṣẹ́ bẹ̀ tí wọ́n á fẹ́ yín yẹn lé lọ́wọ́ ẹ sọ pé mo sọ wípé lèyí ló clear jù torí pé tí n bá fún yín lẹ́yìn yẹn ibi tí kinní yẹn gbà wọlé sínú ẹ̀ kò ìwò abẹ́rẹ́ ni kò ṣeé rí. ẹ kwẹsẹ mi wá ni pé tẹ bá fún kọ́sọ́mà kó mú ẹyin ẹ̀ dání ṣé kò ní rí pé ẹyin yìí ò fi fó ni àbí ṣé màá gbé nǹkan kan wà nù ẹyin yẹn. ó máa ó wúwo ohun tó wà nù ẹ wúwo. Hmm. ó ń hmm. wo ògùn pọ̀ ògùn pọ̀ ògùn pọ̀. ìkìlì ẹ̀kọ́ kò ń ṣògùn ìkìlì kò ń ṣògùn ẹ má pè ló. gbogbo wọn ti jápa ọba àṣírí ti tú àwíṣẹ́gun <laughs> àwíṣẹ́gun ti fẹ́ ká. ẹ má ẹ̀kọ́ ṣe mọ́ ó ti tó kílé tẹ́sí. ẹ bẹ́ẹ̀ kan ṣe fún ọ. ẹ jọ ẹ bá mi pe atakoro jáde atakoro mo ní ìdá atakoro ẹ jẹ́ kí. ẹ kú ní kí n tó yà thank you thank you so much. ẹ dájú ìdìbò mi ṣé wà nílẹ̀ tó kù mí láyé tó jìdárẹ́ tó kù mí láyé tó dá. filando ah! irú kan tó yẹ kó máa ṣe ni kó máa sọ pé kò kì í ṣoògùn o ìdán ni o. ìdán ni o nǹkan ta lè kọ́ ẹ̀yìn tó kù ni o. ọmọ kan báyìí nídìí ẹ̀ wọ́n fẹ́ lọ dá oògùn pẹ̀lú mọ́ idán. ọmọ máa jẹ lọ. yes exactly. orúkọ ti wà ní ìsìn wọ́n ti wà ní ìṣó tí ọba lọ ṣóòtì tí ọba gbẹrù bàbá ìdání sí bóyá ọ̀yá ọ̀rọ̀ máa pe dán o. ìṣe àgbọ̀ o àgbọ̀ o. ṣebí nǹkan tí pẹ́lá fi ń jẹun lélẹ̀ pọ́fẹ́sọ pẹ́lá ṣebí nǹkan ló fi ń jẹun nìyẹn. ó bá ṣe rí dán tí àtakóró tún pa náà nà ábíjẹta ni. báwo ló ṣe pa á àtọ́níbẹ̀ kí àwọn àfọ̀ṣẹ kankan máa fa ìjẹ́ adìyẹ kan mu atakóró yẹn ọba yẹ kọ́ àrẹ́sì máa yẹn atakóró tó ń fi ọwọ́ fún adìyẹ ọba gbọ́ ọba gbọ́ atakóró dẹ̀ ń fọwọ́ fún adìyẹ yẹn mọ́lẹ̀ kádìyẹ yẹn lè kú ó dẹ̀ ń parọ́ pé àṣẹ ló ń fa ẹ̀jẹ̀ ẹ̀ mu. ẹgbà mi èmi lè fa èmi lè fa ìjẹ fún yín. ẹ fatakóró náà na. hello sir hello ọba ọba ọba ọba mo gbọ́ yín. ṣe rí dáa láti ìkó aṣọ yẹn atakóró tún máa ń ṣe dáadáa ni tó bá máa ń ṣe dáadáa torí èmi náà rí dán yẹn èmi ẹgbẹ́ tí mo ṣe tèmi nìsín mo gbé sórí kámẹ́rà direct face to face títí ẹgbà tó ń ṣe half adìyẹ yẹn ó wà ní half kámẹ́rà wà ó bo ọwọ́ rẹ̀ half ọrùn kámẹ́rà wà ní tani ọrùn adìyẹ wà ní tani tèmi bá fẹ́ padà yẹn fún yín ọba màá ní kọ́ ọmọ kan mu dání lọ kán báyìí ní àwọn àgbẹ̀ kámẹ́rà sí èmi ó dúró báyìí ọmọ tó mu dání ó dúró báyìí màá mọ bí adìyẹ yẹn sọ̀rọ̀ tí ẹ̀mí ò fi bọ́ lára rẹ̀ ọba mo gbégún gan ni <laughs> ọba mo pẹ́lẹ́ rí òru gan báwo ló jẹ báwo náà jẹ ló kọ mi báwo ló jẹ bẹ́ẹ̀ mo ti dọmọ Ọlọ́run nísìnyí mi gbọ́dọ̀ máa fi tọpì fún sínú kí n máa tu dídú jáde torí ọjọ́ ti ń lọ bí àná àmọ́ ẹni tó bá ní mo ṣe babaláwo rí àbí mo gbowó lọ́wọ́ ẹni ó jáde síta o fọ́nìṣọ̀ ni mi iṣẹ́ tí mo ń ṣe ni fọ́nìṣọ̀ ńlá dẹ̀ ni mi aláwàyè ṣẹ́gun ṣẹ́gun làbújá èmi mò ń ṣiṣẹ́ fún bàbá ṣẹ́gun ẹbí lọ wọn kẹ́gẹ́ ẹnájì ní súlẹ̀jà tí pàṣẹ lọ pílẹ̀ fún London èmi mò ń ṣe fọ́nìṣọ̀ rẹ̀ mi ń ṣe fọ́nìṣọ̀ tó ń tọrọ oúnjẹ mo wà pa ọmọṣẹ́ ya pa. ó pọ̀. mi ń ṣe babaláwo tó bá ń ṣe tó bá ń ṣe fún mi ó ní mo kàn fẹ́ kẹ́ṣe fún mi ní pé àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ fọ́nìṣọ̀ ó fẹ́ ṣe lẹ̀kùn lé tó bá lọ sórí kíní mi wàá rí ó fẹ́ ṣe lẹ̀kùn o fẹ́ ṣe wardrobe o fẹ́ ṣe kitchen cabinet má fún mi lówó mi ò ní kó fún mi lókàn pè mí kájọ agree tí n bá ti agree tí n bá ti wá ṣe iṣẹ́ yẹn ká ṣe lawyer agreement tí n bá parí iṣẹ́ tó bá ti mú nǹkan tó fún mi sanwó mi tó bá sanwó mi àjọ lọ pàdé ń kóòtù. olè oníṣòwò kan sí eléyìí àti ìwé eléyìí o wà láti máa fi ṣe bẹ́ẹ̀ parí kò tí ì tiẹ̀ kàn yín gan. tẹ́ bá wọ tẹ́ bá wọ péjì mi tẹ́ wọnú péjì mi ẹ lọ sí péjì mi dáadáa kẹ́ lọ bẹ́ẹ̀ gbogbo bí mo ti ń ṣiṣẹ́ gbogbo tí mo ní last week mo ṣe wà lẹ́kìtì tí mo lọ ṣiṣẹ́ lẹ́kìtì nílé aláwàyè mo ṣe wà lẹ́kìtì tí mo ṣe láti gan lẹ́kìtì yẹn tó àwọn tó máa ń polo program ìrẹ̀jẹ̀ pidán eléyìí àti méjì tí mo ṣe ni ẹlẹ́ẹ̀kẹta èmi ń ṣe magician mi ì dẹ́ẹ̀ ṣe olóògùn mi ì dẹ́ẹ̀ ṣe babaláwo. bàbá ẹlùsùn ẹ̀yẹ kọ́ bá ń sọ̀rọ̀ ẹlùsùn rẹ̀. a máa connect yín. Hmm. àṣẹ o àṣẹ o àṣẹ o. TJ Tijani kí lẹ fẹ́ sọ. Hmm? eléyìí ti gan pa eh, Mr Capable ṣé ẹnìkan lẹ fẹ́ sọ. bẹ́ẹ̀ni ọba báwo ló ń ṣe ń ṣe ah, báyìí. bàbá yìí ẹ ṣe gan this is an eye opener fún àwọn ọ̀pọ̀lọpọ̀ well done sir god bless you. Tijani kí lẹ fẹ́ sọ TJ. Ah, ó lágbára o <laughs> mo fọ́ mo fọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ gan. ẹ ṣé ògbẹ́ni tẹ́ ń fún mi ní kìtì ẹ ṣé o ògbẹ́ni tẹ́ ń fún mi ní kìtì mo ní ẹ ṣé mo dúpẹ́ o ah. ẹ ṣé gan o ẹ ṣé gan o. bàbá ẹ try ẹ try ẹ try ẹ try. nǹkan máa sọ rèé. try mi ìmọ̀kọ́ tí mo lè sọ rárá. sẹ́ni àwọn ọkọ̀ bàbá kan sọ. ọba ọba. ẹni ẹ jẹ́ kó bá sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀. ẹ gbọ́ àwọn tèmi fẹ́ sọ. sẹ́rí èmi ò wá síbí láti wá gba oúnjẹ lẹ́nu anybody ṣùgbọ́n tí a ò bá ṣe nǹkan tí a ń ṣe yìí yorùbá ò lè tó ara iwájú gbogbo yorùbá ẹgbẹ́ ìgbàgbọ́ yín sórí fèèkì oògùn wà ṣùgbọ́n gbogbo òkò tí àwọn babaláwo ń pè fún yín ní oògùn ninety percent ẹ̀ sàkámàjẹ́ ẹni ìyàtọ̀ wà láàrin idán àti oògùn ṣùgbọ́n nǹkan tí ẹ ní nílẹ̀ Yorùbá tí ẹ ń pè ní oògùn idán ni oògùn tó wá wà yẹn ìyẹn scarce àwọn tó ní ní gbogbo Nàìjíríà yìí ní gbogbo Nàìjíríà bí àwọn lè ju mẹ́fà wàá rìn à wàá rìn kó tún pàdé ẹ̀ wàá rìn kó tún pàdé reality wàá rìn gan ìdí ni táwọn àgbà fi sọ wípé ẹni tí ò bá lè ra ẹ̀rọ ọgọ́rùn kò lè ra òtítọ́ ẹyọ kan so gbogbo nǹkan tí ẹ ń pè ní oògùn ní ilẹ̀ Yorùbá idán ni o tí ẹ bá dẹ̀ ti lọ ń gbé ara lé orí burúkú lẹ ń gbé ara lé a ò fẹ́ kí ayé àwọn ọmọ wa bàjẹ́ bí ayé tiwa ṣe bàjẹ́ because ayé wa ti bàjẹ́ àfi tẹ́ bá tanra yín gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lamẹ́ríkà adé tó wà lamẹ́ríkà gbogbo nǹkan tó wà lamẹ́ríkà pátá àwa yorùbá ló yẹ ká máa lò ṣùgbọ́n orí burúkú la gbé ìgbàgbọ́ lé lórí àwọn ibi tó yẹ ká ti take action àlọ́ ń gbára lé oògùn àlọ́ ń gbé ara lé àdúrà àlọ́ lé ìran it can help us do the right thing at the right time Believe on reality. Don't believe on magic. Believe on what you can do reality. But problem tí mo wá ní pẹ̀lú ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí ni wípé irúfẹ́ bàbá yẹn nísìn gift yẹ ó yẹ kó ti wọ fifty thousand coins because ìkọ́ tí bàbá yìí ṣe yìí nísìn ẹ̀yin tí wọ́n ti gbá tẹ́lẹ̀ iye yẹn á sí wípé ah! babaláwo kọ́kọ́ ó dẹ̀ ti ṣe irúkọ báyìí fún mi nígbà kan o ẹnìkan dẹ̀ ti ṣe fún mi nìkan báyìí fún mi nígbà kan o ṣùgbọ́n kàkà kẹ́ promote bàbá yìí nísìnyí ó pé eyín kẹ́ lọ sẹ́ndì owó yín fún babaláwo fake àfa fake pastor fake ìdí nìyẹn tó máa fi gbá yín pa ní nàìjíríà yìí láì bá yín sọ anything rárá irú bàbá yìí tírí one àná yìí ó yẹ kí ó yẹ ni kí láyọ̀ ni máa ti máa ké miau miau miau kí wọ́n kí wọ́n máa béèrè lọ́wọ́ pé kí ló ṣẹlẹ̀ gangan kẹsàn wípé ah bàbá yìí ó gbà wá lọ́wọ́ ikú ó gbà wá lọ́wọ́ fake people tó bá wá jẹ́ wípé owó yìí nìkan ni wọ́n gbà ọba dá mẹ́rẹ́kù tí wọ́n ń ṣe yìí wọ́n fi ń dóyàwó líyàwó nígbà tí wọ́n bá ti ṣẹ̀rù bá táyà ẹ bá ti já tí mi bá dúwẹ́ wo lè kú délé mẹ́rẹ́kù tó ń ṣe yìí wọ́n fi ń ba relationship jẹ́ wọ́n fi ń ba àárín lọ́kọláya jẹ́ mẹ́rẹ́kù tó ń ṣe yìí wọ́n lè fi gba sátọ̀dé lọ́wọ́ ẹ̀ kó ń gbé sunday lé ẹ lọ́wọ́ ṣùgbọ́n nǹkan tó dáa ẹ ò kí ń promote ẹ ní nàìjíríà nílẹ̀ yorùbá ìdí nìyẹn tí nǹkan burúkú ò fi lè tán nílẹ̀ yorùbá especially ní nàìjíríà irúfẹ́ bàbá yẹn nísìnyí pẹ̀lú nǹkan tó ṣe yìí nísìnyí ó yẹ kí tinubu fún ní ten million kí gbogbo àwọn thirty six states government kan fún lówó wípé bàbá ẹ kú ṣe takuntakun because ẹ̀yin politician yìí náà ẹ̀yin làwọn babaláwo ń gbà jù ẹ lọ bá wọn ẹ lò wọn máa ra màlúù wọn fẹ́ ra màlúù ogóje wọn fẹ́ máa ra màlúù hundred wọn fẹ́ ra màlúù twenty both babaláwo both àfà both wòlíì wọ́n ti bà ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn ènìyàn jẹ́ wọ́n ti rún ọ̀pọ̀lọpọ̀ ìdílé torí ti kọ́ra dáradára ṣètìrí ayé àì máa máa gbé àì tún máa gbé bàbá yẹn wá lẹ́ẹ̀kan sí tàbí ẹ̀ẹ̀mejì sódà kan wá tú ìdí àwọn ènìyàn but àṣírí tó ń ṣe lénìí ìwọ́n tó bá mọ̀ pé o fẹ́ rí ìdí àṣírí yẹn the way tó fi ṣe the way tó fi perform ẹ̀ lọ sí YouTube ọba àgbáyé because kó tó lè pa wá síbí yìí àti kọ́kọ́ lọ sí YouTube mo ti kọ́kọ́ lọ wo ọkọ̀ tó fẹ́ ṣe lọ wo YouTube ọba Solomon àgbáyé one kó lọ subscribe síbẹ̀ kó lọ wo gbogbo àṣírí ẹ̀ mo ṣe perform ẹ̀ so bàbá yìí ẹ máa pe àkán nọ́mbà yín ẹ máa pe àkán nọ́mbà yín àwọn èèyàn gbọ́dọ̀ fún yín lówó whether they like it or not so Oya, yá ẹ pé ẹ pé àkán nọ́mbà yín kẹdẹ pé fóònù nọ́mbà yín hmm. ẹ kọ́kọ́ ẹ kọ́kọ́ pé fóònù ẹ ti on mute ẹ ti on mute ẹ lọ mute ẹ ti mute ẹ máa try láti on mute ẹ gbọ́dọ̀ jèrè òtítọ́ ẹ gbọ́dọ̀ jèrè òtítọ́ bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ jèrè òtítọ́ bẹ́ẹ̀ ni ó yá ẹ pé ẹ kọ́kọ́ pé fóònù nọ́mbà yín ná. ok fóònù nọ́mbà mi zero seven zero one one. ẹ ní sùúrù sà ìwọ tó bá fẹ́ pe bàbá yìí fún iṣẹ́ àbí o fẹ́ pè wọ́n láti compensate wọn fún iṣẹ́ ribiribi tó ń ṣe pè wọ́n sórí nọ́mbà yìí yes zero seven zero. zero seven zero. one one. one one. zero zero. zero zero. one thousand. ẹ tó padà bẹ̀rẹ̀. zero seven zero. zero seven zero. one one. one one. one one. one one. zero zero. zero zero. zero zero zero zero. one thousand. one thousand ó yá wá pé àkán nọ́mbà yín báyìí. àkán nọ́mbà mi náà ni zero seven zero. seven zero. one one. one one. zero zero. zero zero one thousand. one thousand. Open. Open. Open. Open. yẹn. opay opay opay. bẹ́ẹ̀ni. kí ló rọ tó wà lórí ẹ̀. wálé mr two. wálé mr two god bless you. so ẹ kọ́ bẹ́ẹ̀ sẹ́yìn bàbá mi fún mi gift. so tó bá fẹ́ wo àwọn àṣírí ìjọ́nà ti pa látàárọ̀ tàbí eléyìí tó ń pa ẹ̀ ó kéré o fẹ́ wò mọ́ go back to ọba àgbáyé ọba solomon àgbáyé one youtube channel ẹ lọ wo gbogbo àwọn àṣírí yẹn god bless you all. ọba mo ní question fún yín. go on. ọba àwọn àáfàá kan tó máa ń sọ pé àwọn àáfàá ni àtàwọn pásítọ̀ mo rí pé àwọn babaláwo wọn kì í ṣe eré tí mo fẹ́ sọ ìrẹ́pù pásítọ̀ àtàfàá ló máa ń ṣe ń pé gbogbo nǹkan tó wá wá ṣẹlẹ̀ sí ẹ yìí a ní láti tọrọ àdúrà a ní láti tọrọ ẹ̀bẹ̀ fún ẹ wàá rà àwọn àwọn ará àwọn sweet chewing gum nǹkan kan ìsebẹ̀ nǹkan kan a máa bẹ́ẹ̀ dì í àbí a máa dì í a máa lọ pin fún àwọn atọrọbára àwọn yẹn tún ń kò ń ṣe àwọn tó máa sọ pé ogun ń jà ẹ kíní kan lọ màálùú wa o àwọn nǹkan kéékèèké yẹn so kí la lè categorize àwọn yẹn sí. strategy náà fọwọ́ àwọn ọmọ so bí tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn. yes strategy ni because gbogbo nǹkan tó ra yẹn kò ní mí nì but láti lè fi dà ẹ lójú rú ó wá ṣe é ṣe kó ń ṣe bẹ́ẹ̀ yẹn kí nǹkan rere kan lọ ṣẹlẹ̀ sí kòńgẹ́ so wọn wá máa fún gbogbo àwọn làwọn ṣe so strategy is, is, is just strategy. bàbá ẹ tó bá wà láyé yìí. mo ní question tí mo fẹ́ béèrè sá. ẹ jọ tí bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ máa jẹ́ kí land kẹ́ tó máa sọ̀rọ̀ so sẹ́rí gbogbo kò tó wà láyé yìí pátá nǹkan tí wòlíì wà fún ètò máa wòlíì ètò máa fà á jẹ́ kí ṣàlàyé fún ilé nìyí agbaninímọ̀ràn lásán ni wọ́n. hello bàbá wòlíì ìkọ́ báyìí ni wọ́n pass through ìkọ́ báyìí ni wọ́n pass through ìkọ́ báyìí ni wọ́n pass through. ok báwo ló ṣe ń náwó nǹkan wo ló ń náwó lé lórí ìgbésẹ̀ wo ló ń gbé ok ìgbésẹ̀ báyìí ló fa tílùkọ báyìí ò fi ṣẹlẹ̀ ìgbésẹ̀ báyìí ló fa tílùkọ báyìí ò fi ṣẹlẹ̀ ìgbésẹ̀ báyìí òtítọ́ òun ni deliverance òdìgbà tí bá gbé ọṣẹ fún ẹ ọṣẹ ò lè ṣe deliverance fún ẹ òtítọ́ nǹkan tí o mọ̀ tí wọ́n sọ àṣírí ẹ̀ fún ẹ ní deliverance from example nsìn ní nǹkan tí bàbá yẹn ń ṣe látàárọ̀ nísìn deliverance náà ń pè é nǹkan tí o mọ̀ tó ṣókùnkù sí ẹ tí o mọ̀ ni wọ́n pè ní deliverance kì í ṣe skrẹ́ bábábábábá ìsìkẹrẹbọbọbọbọbọbọ wà lálálálálálálá láìlá ìlàlá láìlá ìlàlá all that one sàkámàjẹ lásán ni kò work. okay they are all those pastor alfa wòlíì babaláwo God made them as a counselor kò sọ kò sọ ẹ̀rọ tó ṣẹlẹ̀ sí ẹ wọ́n gbà ẹ́ ní àmọ̀ràn wọ́n gbà ẹ́ ní ìyànjú. ọ̀nà tí o lè gbà yọ kó níbẹ̀ ọ̀rọ̀ lásán náà máa sọ kì í ṣàdúrà. ok from example sí àṣẹ wọ́n wa bá mi wípé o ò lákòójọ. èlò ló ń gbà ní oṣù. sí ẹ mute now. mo máa yọ dànù wọ ní sùúrù. ó dà wà báyẹn ni. from example now tó bá bá mi pé o lákòójọ a máa béèrè lọ́wọ́ ẹ pé èèlò ló ń gbà lóṣù ó ní ń gbà thirty thousand ọmọ mélòó ló ní ọmọ méjì oníyàwó kan oníbẹ́ẹ̀ni bùkátà ìdílé ẹ ló fà tó fi lákòójọ ayé kankan ò sí ẹ túbọ̀ lọ tẹpá mọ́sẹ́ ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ìṣe náà máa sọ pé ìyá wọn ló ń ṣe wọ́n bàbá wọn ló ń ṣe wọ́n ìyàwó wọn ló ń ṣe wọ́n ẹ̀gbọ́n wọn ló ń ṣe wọ́n. ẹ ló ẹ Finland ọba Solomon ẹ ṣàánú mi kò sákòjọ kí ló ṣẹlẹ̀ èlò ló ń gbà lóṣù wo ló ń gba one million lóṣù ṣé wọ́n máa ń mọtí ó ní òkè ń mọtí ṣé wọ́n máa ń ṣàgbèrè ó ní à ọba mo máa ń sọ ọmọ gan o kí ìkan nìyẹn wàá mú yẹn wàá kọ yẹn lẹ̀ now lẹ́yìn àgbè tó máa ń sè yẹn tó máa ń lọ sí club ah ọba máa ń sáyé gan tó bá wá lọ sí club bí èlò ló máa ń ná ìgbà míì hundred thousand tó bá wá lọ sí club lẹ́ẹ̀ márùn-ún ló sùn èlò ló mọ̀ pé ó máa ná ní club yẹn àwọn questions yẹn a máa ma sí orí ènìyàn wo gbọ́dọ̀ lè wo gbọ́dọ̀ wo gbọ́dọ̀ lè sọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ dé nǹkan oh god man mi ò ní ìdàtí fún ẹ lọ́sẹ̀ kí tó wá solution fún ẹ kánsẹ́lọ̀ lásán ni ṣùgbọ́n ẹ̀yin ènìyàn tí a ò bá gbé ọṣẹ lé yín lọ́wọ́ ká gbé omi lé yín lọ́wọ́ kẹ́lọ́ fi wẹ̀ kẹ́ gbé ẹbọ lọ sórí ìta mẹ́ta orí yóò kì í pé ẹ ò nígbàgbọ́ ẹ máa sọ pé wọ́n fẹ́ gbá yín ni bọ̀ kánsẹ́lọ̀ tèmi fún ẹ yẹn màá gbowó ẹ̀ so ti rí lọ́jìkì báyìí èmi ò ní sísẹ́gun fún ẹ bọ̀ kánsẹ́lọ̀ tí mo sọ yẹn ẹ ló arákùnrin kémi tún bá ẹ sọ ẹrẹ́fẹ̀n wàá sọ hundred thousand fèmí now kí ló ṣẹlẹ̀ kí báyìí work ìṣòro ayé out ok ìwọ wo sọ wípé ní fámìlì ẹ wọn kì í lówó níbẹ̀ ó dẹ̀ ń ran gbogbo yín òkè arákùnrin kí ni èèwọ̀ tó máa ń wọ̀ ní fámìlì ẹ ẹ ní fámìlì wa wọn kì í jẹ òkété wọn kì í jẹ ẹtu màá dẹ̀ béèrè lọ́wọ́ ẹ wípé gbogbo àwọn tó sá fún èèwọ̀ yìí mélòó ló ṣoríire nínú wọn oní kò sí látòní lọ́ra ẹtu kó máa jẹ lọ́ra òkété kó máa jẹ kó lọ́ máa jẹ èèwọ̀ tó bá jẹ èèwọ̀ yẹn spirit tó máa ń kó òsì bá yín yẹn á dẹ̀yìn lẹ́yìn ẹ torí pé ó ti jẹ èèwọ̀ ẹ ìṣẹ́gun nìyẹn kò dìgbà tí bá lọ gbé lọ sórí ìta mẹ́ta lọ gbé bọ lọ sí ìbàkan lọ sí gbá lọ sàwo we are all counseling but ẹ̀yin ènìyàn lẹ́sọ àwọn babaláwo àti àfáà di onírọ́ lẹ́sọ wọn di onímọ̀jíìkì àpápàdodo because láìṣe màjíìkì yẹn ẹ ò ní gbà wọ́n gbọ́ ìdí ni èdè mo fi wá sọ fún yín wípé gbogbo iṣẹ́ tí wọ́n kọ sí bíbélì pé jésù ṣe tí wọ́n kọ sí kòrán nípa àmọ́ ànábì ṣe gbogbo ẹ̀ skiti lásán ni skiti tó bá yẹ pé ó wà ríìlì ni ẹ̀yin tí ẹjọ́ ọmọ lẹ́yìn jésù ẹ ti máa ma ṣe nǹkan tí jésù ṣe ẹ̀yin tí ẹjọ́ ọmọ lẹ́yìn muhammadu ẹ máa ti máa ṣe mérekù bíi ti muhammadu wọ́n kàn fi ṣe àkàwé fún wa ni wọ́n kàn fi ṣe ẹ̀kọ́ fún wa ni ká lè kẹ́kọ̀ọ́ látara kinní wọ̀nyẹn bíbélì sọ wípé láìsí àìwẹ̀ àti àdúrà ohun ìyanu kan ò lè ṣẹlẹ̀ èèyàn mélòó láìwẹ̀ help láì ṣiṣẹ́ èèyàn mélòó ni àdúrà help láì lọ́bíṣẹ́ kí tún lè mọ̀ wípé àdúrà máa ń gbà mo gbọ́dọ̀ jókòó sínú ilé kí má ṣiṣẹ́ kankan kówó dẹ̀ máa wá ìgbà yẹn máa tún believe lórí àdúrà bí mo ṣe jókòó sílé báyìí olúwa o mo nígbàgbọ́ pé kò sí kò tó lè ṣe gbówó wá fún mi nílé kí má ṣiṣẹ́ kankan iṣẹ́ ẹ ló máa jẹ́ kádùúrà ẹ gbà ìgbésẹ̀ ẹ ló máa jẹ́ kádùúrà ẹ gbà ibi tó tọ́jú bọ̀ ló máa jẹ́ kádùúrà ẹ gbà àwọn ìrìn tó yẹ kó rìn tó rìn lákòókò ló máa jẹ́ kádùúrà ẹ gbà. so gbogbo àlàyé tá à ń ṣe fún yín yìí a ò fẹ́ kẹ́ ẹ gbàgbọ́ lórí fèèkì ẹ gbàgbọ́ lórí reality ẹ gbàgbọ́ lórí reality don't believe on fake don't believe on something that you don't see that is the key of life so now arábìnrin TJ Tijani ó yá ẹ bèrè yín nísìnyí. ẹ ṣe sà ẹ kò lè sà nǹkan tí mo fẹ́ béèrè ni pé kí èèyàn wà kó pe rẹ̀ ní babaláwo ó ríyàn ó ríran síyàn ó ní à òun ríran sí ẹ o ni kíyàn ra àgbàdo kíyàn ra ọkà bàbà pé kóun ṣe kíyàn sẹ́ǹdowó sóhun mo yẹ jẹ́ yọ̀kan sẹ́yẹ pé mi ò bìlíìfù ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kẹ́ni yẹn tún wá máa pè kó tún máa disturb mi irú kí ni ká pè yẹn. ẹ client ni client tí o tètè fẹ́ jáwó ni o tètè fẹ́ jáwó nìyẹn o gbọ́dọ̀ by force <laughs> tipátipá ló máa fi sanwó yẹn. sápá client. sápá ló mú un. ó tún wá ń pè mí hmm. ó tún wá ń pè mí ó tún ń pè mí lẹ́yìn àmọ́ I'm not interested mi ò believe nínú gbogbo kọ́ bẹ́ẹ̀ ó ní òun mọ̀ yìí pé èmi lágídí gan-an ní pé èlò ó lè sọ pé àwọn ẹmẹrẹ ló fa tó fi ń lágídí bẹ́ẹ̀. ó lé ọmọ mi làwọn lòun nípa àwọn ẹgbẹ́ tòun ni ò jẹ́ kóun tètè lọ ní pé kémi sẹ́ǹdì owó pé ní àwọn ti bá rí pé kí sẹ́ǹdì owó kóun lè bá mi ṣe wọ́n á sọ fún pam náà interested. ṣé lórí tiktok lẹ́nìyẹn wà lórí tiktok lẹ́nìyẹn wà ẹ ṣe ojú yín o. kí lórí tiktok lẹ́nu yẹn wà. wọ́n ti pè mí mi eléyìí lọ́dún mi lọ́ọ́ tẹ́lẹ̀. ẹ̀dá ó private chat mi ni. ṣé sheik lórúkọ ènìyàn sheik. ah sheik kọ́ lórúkọ ẹ o. kí ni tí ń pẹ̀lú orúkọ àṣìbà. ọba ọba ọba ó ní ó ní sheik kan sheik yẹn máa gbà tó two hundred thousand lọ́wọ́ mi ní last year. ikú pa ọba ẹ máa gbọ́ ọ ọba ẹ máa gbọ́ ọ ọba ẹ máa gbọ́ ọ ẹ̀yin lẹ fà á tí mo fi ọba ẹ̀yin lẹ fà á tí mo fi dírágì máa yẹn bá tí mo wọ palace fún wa ń pé year twenty twenty three yìí a cause violence a gbọ́dọ̀ drag anybody ọba mo fẹ́ gbé máa yẹn kí n ṣe live fún un kí n dìídì bá tiẹ̀ jẹ́ lọ́nà máa yẹn wà lórí tiktok o máa yẹn rí mi lórí péjì alájà go Dubai ní last week ó tún sọ fún mi pé Finland ẹ̀yin ẹ̀ reply mi mọ́ ẹ chat mi mọ́ àdúrà yín ti gbà ọ́ mo bá yín pé ah ìwọ máa de pé ọba ló ká mi lọ́wọ́ kò fún ẹ tí máa mú ẹ <laughs> ọba ẹ wò <clears throat> kò lè ṣe mímọ́ ṣá o kò lè ṣe mímọ́ o kò lè ṣe mímọ́ ṣá ọ̀rọ̀ ti lọ. question tí mo ní fún yín ọba èèwọ̀ jíjẹ yẹn èèwọ̀ jíjẹ tẹ sọ́ọ̀sì níbo gangan ni kéèyàn máa jẹ èèwọ̀ kéèyàn máa jẹ èèwọ̀ níbo gangan náà ti originate ẹ̀ wá kí náà ń pè ní pé jẹ èèwọ̀ má jẹ èèwọ̀ níbo gangan lọ̀rọ̀ yẹn ti wá ná. èèwọ̀ wọ instagram o wọn ti gbé ariwo wọlé báyìí. he message you too <laughs> eh, nìkan sì ní ṣéèkì kan message òun. ìwọ tí babaláwo bá ti fi ìran dórí níbi yìí ó yá máa bọ̀ lókè kó wá máa sọ ìrírí ẹ fáwọn ènìyàn. ẹ ní jẹ́wọ́ láyé. jábìjábì ìran wọ́n ti wọ́n ti sí gbẹ́rẹ́ sóbò wọn jì. wọ́n ti sọ ẹnìkan ti sọ bẹ́ẹ̀ yẹn pé ṣéèkì yẹn ti mẹ́sẹ̀jì òun náà wọ́n kọ́ sí comment section sí i. ọba ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀wọ̀ jíjẹ yẹn lọ́wọ́ wọn jẹ́ ká gbọ́ ẹ̀ yẹn ti gbáriwo wọlé. ìwọ̀ jíjẹ is under culture under culture lè wọ̀ jíjẹ wà. olùkọ́nùkù ló lè wọ̀ ìdílé títí ẹ̀ pé kíní ìyá kì í ṣe nílé wa o kíní ìlà ń ṣe nídìílé wa o ẹ Fáwọn mi ṣojú o, ẹ ṣojú. ẹ gbé ìwọ bàbá ní ẹ wọ pátápátá 10k ti dórí ẹ̀yin tí èèyàn àfa ti dórí tí wòlíì ti dórí tó ti fìran dórí ó yá wá sóyìnbó a máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀. ti scam rí Bùsọ́lá olúwẹ sí ojú yín kí tún já yín dànù. ṣé nẹ́tíwọ́ọ̀kì ni. pẹ̀lú. ẹjọ bùtàp ẹjọ. pẹ̀lú bá a ṣe ṣe prógráàmù yìí àwọn tó sì máa lùgbàdì ayé lálẹ́ sì máa lùgbàdì ayé o. àrìndìn òde tán àrìndìn òde tán láyè. Temi, can you open your camera or I remove you? ọba ẹ bèrè bóyá bàbá three one ti rí alert àwọn èèyàn sọ pé àwọn ti ń fẹ́ ìdánwò. bàbá three one ṣe rí alert. ẹ on mute. jẹ́ kí n yọ tèmi di ẹlẹ́yìí dànù. ọba mo rí mo rá mo ráwọn aláàtì kan mo rí pé ń sọ lọ́wọ́ ni jẹ́ kí n sọ̀rọ̀. ó dà ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí oye owó tó bá wà fún sẹ́ẹ̀dì one million ẹ̀tọ́ yín ni ẹ ṣe fàájì yín lọ a ò fẹ́ mọ̀ pa. ọba bàbá mi àpẹ lórílẹ̀. ọba ọmọ wọlé lè tó wọlé tí ò sí ojú ìtó mi ò who are you. ọba ọmọ ẹ ṣe ojú yín. jẹ́ kí já dànù ọba ọmọ onígbèéraga wo nìyẹn. ẹ̀yin èèyàn ẹ máa bá ẹ ti mọ̀ pé wọ́n láì kẹwàá sórí live video kẹwàá máa wá síbi ẹ̀pà kámẹ́rà ẹ̀sìn gbá bíbí jẹ́ live tẹ́tí wọ́n máa ṣe rádaràda. ọba ní tó ti fi fake ran scam ẹ rí àbí tó bá ti fi fake kìíní dó ẹ rí send request kó wá gbé wa débẹ̀ tó bá ti pé one k má wá sókè o tó bá dẹ̀ ṣe ń bọ̀ lókè tán kámẹ́rà ẹ̀ lórí ń bọ̀ má dẹ̀ dúró síbi táriwo wà. àti àti bá anybody tí wọ́n bá ti tí wọ́n bá ti padà fún rí tí ò mọ bá ṣe padà yẹn kó wá sọ fún wa àwa máa jà kí a máa bèrè bẹ́ẹ̀. ọba bàbá ayọ̀mí ẹ tán kámẹ́rà o. ọba bàbá kọ́kọ́ tó ṣẹlẹ̀ ìyá ọ̀ṣun dọ́là tó yé mi. ọba ìkọ́kọ́ ṣẹlẹ̀ tó yé mi nígbà tí bàbá mi ṣaláìsí ṣe ń gbọ́ mi sà so wọ́n wá ní ká lọ ra ẹran kan pa fún wọn àwa kẹrẹ àlówó ẹran lọ́wọ́ àwa lọ ra àkùkọ adìyẹ àkùkọ adìyẹ tó tó gbàtà wà lọ ra àkùkọ adìyẹ tí má sọ fún yín pé ibi tó ti ń kéwu sí ara bàbá tó má àkùkọ adìyẹ yẹn dání báyìí ohun àkùkọ adìyẹ yẹn jẹ́ gùn ó jẹ́ kù lẹ́sẹ̀kẹsẹ̀. ó tírí ìwọ̀n ó yá ẹ yẹn. ó kú lẹ́sẹ̀kẹsẹ̀ kó ṣe wọ́n pé bàbá mi gangan gangan a ní láti wá sáré lọ ra ẹran táfẹ́ rà yẹn gangan so kí ló lè fàárù nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ kọ́ mi ẹ kọ́ mi dín ẹjọ́ ẹ kọ́ mi dín. nígbà tí bàbá mi kú àwa obìnrin obìnrin ni wá ní gbogbo wa so àwa sọ pé ká lọ ra ẹran àwa sọ pé à lówó ẹran àwa lọ ra àkùkọ adìyẹ ńlá tó tóbi bá ṣe hmm. mú àkùkọ adìyẹ sọ́wọ́ àfa tó ń kéwú fún wọn tí kéwú sára bàbá lọ́wọ́ lọ́rùn àkùkọ adìyẹ yẹn ti gùn jáde ó gùn jáde ó jẹ́ kù lẹ́sẹ̀kẹsẹ̀ láì jù láì dú lọ́rùn. wọ́n ṣe wá sọ pé ká ṣe lọ ra ẹran láì dú lọ́rùn òun ó o ó kú lójú mi lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ a ṣe sá eré láti lọ wá ẹran tá a fẹ́ rà yẹn a ṣe sáré owó ẹ̀ lọ ra ẹran yẹn ni. àwọn àfáàdẹ àwọn àfáàdẹ ni àbí. bẹ́ẹ̀ni. ṣé nígbà tẹ má jiyàn yẹn dé ẹ fún àwọn afágbà àwọn afágbà lọ́wọ́ yín ó lẹ́ni tó gbà lọ́wọ́ yín nínú àwọn àwọn màáfà tàbá àfà tàbá àwọn màáfà nígbà tá a má kù ká di ẹyẹn dé àbúrò dáàdi wa ló kọ́kọ́ gbà lọ́wọ́ wa kó tó lọ fún àwọn àfa. àbúrò dáàdi yín ló gbà lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni. ṣe rí ṣe rí ṣe rí àṣírí àṣírí awo ó ti pẹ́ tí tẹ́ bá ń gbọ́ tó máa ń pẹ́ àwọn èèyàn láwo. fẹ́ gbọ́ mi. ẹ sì ẹ sì mute ẹ máa sọ̀rọ̀ yín lọ. ẹ ká sà. wọ́n bá ń ní awo ṣe rí awo tẹ̀ ń wò yẹn <laughs> kókókó lẹ́nu awo ń wo òun lọ̀rọ̀ awo ẹni ń jí ń sùn ọkọ lè jáwó kíyàwó ìyàwó lè ó lè jẹ́ gbáwo lọ́jẹ́ ni fáwọn àwo ó dàbí nísìnyí nígbà tí wọ́n mọ tí wọ́n multiply táyé tẹ̀wé pé nígbà kan gbájú ẹ̀ wà ó di four one nine ó di nísìnyí ó ti di yahoo bẹ́ẹ̀ náà ló ṣe wà nígbà kan so ẹlòmíì máa wà tó jẹ́ pé gbáwo lọ́jẹ́ lásán ni informant lásán ni ẹ̀rẹ̀jọ́ máa máa jẹ́jọ́ máa máa jí òun ló máa informant fi máa kidnap èèyàn bẹ́ẹ̀ tẹ̀yìn onímọ̀ ṣe understand mi so irú kíníyàn bó ṣe wà yẹn wọ́n lè ti torí kíní kan bẹ tán máa ń pè ní tán máa ń pè ní eh, mọ mo ṣe fẹ́ pé tó yẹ pé wọ́n máa ródàn yẹn tó yẹ pé adìyẹ yẹn ó ní sẹ́mi pé adìyẹ bó ṣe wà yẹn tá bá mú àṣà tá bá pò mọ́ tá bá pò mọ́ àgbàdo tàbí tá bá ju sájẹ lẹ́nu ó máa kú ó máa dákú instanta ni so wọ́n dẹ̀ ti fẹ́ wọ́n dẹ̀ fẹ́ ródàn yín wọ́n ti fẹ́ kẹ́ gbé kíní yẹn wá so wọ́n láti wọ́ọ̀kì ìwé ìbí adìyẹ yẹn ṣe máa kú torí kẹ́lẹ́ lọ́rẹ́rẹ́ yẹn bẹ̀ tẹ́yìn ò ní mọ̀ bọ́n ṣe máa ródàn yẹn ní mọ̀ torí ọ̀tọ̀ ni nǹkan tó wà níwájú ti yín ọ̀tọ̀ ni nǹkan tẹ́ máa fèsì so bó ṣe rí nìyẹn.